الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وآله وصحبه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد الأربعون في مبادئ الإسلام وقواعد الأحكام إيترا أو إغواء أورو أوجي nípa àwọn ìpìlẹ̀ ẹ̀sìn Islam àti àwọn òfin ìdájọ́ ìtàmọ̀ sí al-arba'una nawawiyya li abi zakariya يحيى بن شرف النووي الشافعي مع زيادة بن رجب الحنبلي pẹ̀lú àlékún láti ọ̀dọ̀ àfáàgbà onímọ̀ ni ọmọ rajab alhambali alhadith alawwal ẹgbẹ̀wọ́rọ̀ alákọ̀ọ́kọ́ an amir almu'minin láti ọ̀dọ̀ aṣíwájú àwọn mọ̀mìnì أبي حفص عمر بن الخطاب رضي الله عنه قال وصويبه سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مغوتي أنا شيء الله باكيكي أتي الله الله كما جتي تصويبه إنما الأعمال بالنيات gbogbo iṣẹ́ pátápátá ló ní èròǹgbà tá torí ẹ̀ ṣe wa innama likulli imri'in ma nawa in tí ó sì máa jẹ́ títẹ́ tí ó ṣiṣẹ́ yìí náà ni ó máa dá lórí èròǹgbà tó fi ṣe iṣẹ́ tó ṣe. faman kanat hijratuhu ila Allahi wa rasulihi ẹnikẹ́ni tí ìṣípòpadà rẹ̀ láti ìlú Mẹ́kà lọ sí ìlú Mẹ́dínà tó bá jẹ́ nítorí tọlọ́run àti ìránṣẹ́ rẹ̀ فهجرته إلى الله ورسوله يسيبوا قداري وسما جاء تريد الله باتي رشرني ومن كانت هجرته لدنيا يصيبها ẹnikẹ́ni tó bá jẹ́ wípé ìṣekúpadà tiẹ̀ nítorí nǹkan lé ayé kan tí ó fẹ́ kọ́wọ́ òun bá àwọn imra'atin yankihuha àbí nítorí obìnrin kan tí ó fẹ́ fẹ́ gẹ́gẹ́ bí ìyàwó fàhìjọ́rọ́tuhu ilà máa hájára ilẹ̀ ìṣípòpadà rẹ̀ ó máa jẹ́ nítorí tó bá torí rẹ̀ ṣe ìṣípòpadà náà. rọ̀wáhu imam al-muhaddifin àwọn aṣíwájú àwọn àfa oní hadithi méjèèjì ni wọ́n gba ẹgbẹ̀wọ́ ọ̀rọ̀ yìí wá wọ́n sì gbé jáde. abu abdullah muhammadu bin ismail bin ibrahim bin al bin baradisbah al-bukhari wa abu al muslim bin al-hajjaj muslim al-qushayri an-naysaburi radiyallahu anhuma kí ọlọ́mọba kí wàá yọ́nú sí àwọn méjèèjì fi sahihayhima wọ́n gbé jáde nínú tírà tí ó fẹsẹ̀ nílẹ̀ wọn méjèèjì alladhaini huma asahhul kutubil musannafa lè tó jẹ́ wípé àwọn náà ní tírà méjèèjì tí ó fẹsẹ̀ nílẹ̀ jùlọ nínú àwọn tírà tí ọmọ èdè nìyẹn fi ọwọ́ kọ. alhadithu sani ẹgbẹ̀wọ̀ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì an umar radiyallahu anhu aidan láti ọ̀dọ̀ umar kí ọlọ́run bá kí wọ́n ayọ́nu sí bákan náà all ó sọ wípé baynama nahnu inda rasulillahi sallallahu alayhi wa sallam dhata yawm. níjọ́ kan tí a ń bẹ ní ọ̀dọ̀ ìránṣẹ́ ọlọ́run bá kí ike àti ọlọ́run bá kọ́ máa bá idh tala'a alayna rajul ṣàyẹ́lẹ́ ni ọkùnrin kan yọ sí wa. shadidu bayadi thiyab aṣọ rẹ̀ funfun níní shadidu sawadi sha'r irun rẹ̀ sì dúdú kirikiri la alayhi atharu wala ya'rifuhu minna ahad ẹnì kankan nu wa ò sì máa tẹ́lẹ̀ rárá. hatta jalasa ila nabi sallallahu alayhi wa sallam títí tó fi lọ jókòó ti anabi kíkẹ́ àti ọlá ọlọ́run bá kọ́ máa bá a. fa asnada rukbatayhi ila rukbatayhi ó bá gbé orúnkún rẹ̀ méjèèjì ó fi ti orúnkún rẹ̀. wa wada'a kaffayhi ala fakhidhayhi ó sì ká àtẹ́lẹwọ́ méjèèjì sórí itan rẹ̀. wa qala ya muhammad ó wá sọ wípé ìwọ muhammad akhbirni 'an al-islam sọ fún mi nípa al-islam faqala rasulillah sallallahu alayhi wa sallam ìyáṣẹ́ ọlọ́run bá wa sọ wípé kí kẹtì ọlọ́run bá kọ́ máa bá al-islam an tashhada an la ilaha illallah wa anna muhammadan rasulullah islam náà ni kí ó jẹ́rìí tọkàntọkàn wípé kò sí ẹnìkankan tí ó yẹ a máa fi yọsìn fún àfi allah kó o sì gbà wípé muhammadu ìyànnáṣẹ́ ọlọ́run ní í ṣe wa tuqima as kó o sì máa gbé irun dúró wàtú ti yẹ zaka kó o sì máa yọ zaka wàtàsúmà ramadan kó o sì máa gba àwẹ̀ oṣù ramadan wàtàhujjal bayta in istata'ta ilayhi sabila kó o sì lọ ṣe àbẹ̀wò sí ilé ọlọ́run tí o bá ní ìkápá láti lọ bẹ̀. ọ̀la sọ̀dákọ̀tà ọkùnrin bá fèsì padà wípé òdodo ló sọ. fàájìbìnà lẹ́hu yẹsàlùhù wọ̀nyí sọ̀dẹ́kù. ó wá ń ṣe wálé mọ̀ wípé òun náà ní béèrè béèrè òun náà ní sì tún sọ wípé òdodo ló sọ. ọlọ́fà àgbélé ní anil iman ọkùnrin ìbá tún sọ wípé kó wá sọ fún mi nípa imani. ọ̀la àǹtó mina billahi wa malaikatihi wa kutubihi wa rusulihi wal yawmil akhir. ó sọ wípé òun náà ní kó ní ìgbàgbọ́ nínú Allah àti àwọn màláìka rẹ̀ àti àwọn tírà rẹ̀ àti àwọn ìránṣẹ́ rẹ̀ àti ọjọ́ kan yìí. wa tu'mina bil qadari khayrihi wa sharrihi ó sì tún nígbàgbọ́ nínú kádàrá àti tó dáa àti èyí tí ò dáa ọ̀la sọdákọ̀tà ó bá tún sọ wípé òdodo ló sọ ọ̀la fa akhbirni anil ihsan ó bá tún sọ wípé ó wá sọ fún mi nípa òpin ìṣe dáadáa ọ̀la an ta'budallaha ka'annaka tarahu fa in lam ó fún lésì wípé òun náà ni kó máa sin Ọlọ́run bá gẹ́lẹ́ bígbà tí òun rí i nítorí pé bó qala fa akhbirni ani as-sa'a ó bá tún sọ wípé kó wá sọ fún mi nípa àsìkò náà qala mal mas'ulu anha bi a'lama min as-sa'il ó bá fún lésì wípé ẹni tá a béèrè ìbéèrè lọ́wọ́ rẹ̀ ò mà gẹ́gẹ́ bí ẹni tó béèrè ìbéèrè náà ò ṣe mà qala fa akhbirni an amaratiha ó bá sọ wípé ó wá sọ fún mi nípa àwọn àrísàmì rẹ̀ qala an talidal amatu rabbataha ó fún lésì wípé kí ẹrúbìnrin ó máa bí olówó rẹ̀ lóbìnrin وأن ترى الحفاة العراة العالة رعاء الشاء يتطاولون في البنيان àti wípé kọ́ ọ máa rí àwọn tí wọn ní bàtà tí wọn ọ̀rá ṣọwọ̀ tó jẹ́ wípé wọ́n gbára lé àwọn ẹlòmíín ni lọ́ fi ń ṣayé tiwọn àwọn tó ń da ẹran kó wá jẹ́ wípé àwọn ni wọ́n máa ta kàǹgbẹ̀ láàrin ara wọn níbi kíkọ́ ilé tó ga. ọ̀la thumma intalaqa falabistu maliyan Umaru wá sọ wípé ọkùnrin ìbárìn síwájú díẹ̀ lẹ́yìn ìgbà tá a wá ṣe àsìkò díẹ̀ thumma qala li òṣìṣẹ́ ọlọ́run bàbá sọ fún mi wípé ya Umar atadri man as-sa'il ìwà Umar ìjọ ma oníbèrè ibi qultu Allahu wa rasuluhu a'lam bàbá sọ fún wípé ọlọ́run bá àti òjíṣẹ́ ni ó mọ̀ qal bàbá sọ wípé fa jibril dájúdájú jibril nu o ataakum yu'allimukum dinakum ó wá láti wá dá lẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn yín ni rawahu muslim muslim gbé ọ̀rọ̀ náà jáde. alhadisu salis hadisi ẹlẹ́ẹ̀kẹta an abi abdulrahman abdullahi bin umar bin al-khattab radiyallahu anhuma qal láti ọ̀dọ̀ baba abdulrahman abdullahi ọmọ umar ọmọ khattab kí ọlọ́run kó bá yọ́nú sí bàbá àti ọmọ ó sọ wípé sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul èmi gbọ́ tí ìránṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àti ọlọ́run kó máa jẹ́ tiẹ̀ tó sọ wípé buniyal islamu ala khams ama islamu sí orí nǹkan márùn shahadati alla ilaha illallah wa anna muhammadan abduhu wa rasuluhu jíjẹ́rìí wípé kò sẹ́ni tí ó yẹ kí a máa jọ́sìn fún lódodo àyàfi allah àti wípé muhammadu ni ẹrú sí rẹ̀ àti ìránṣẹ́ rẹ̀ wa iqami sọ́là àti gbígbé ìrun dúró wa ita'i zaka àti yíyọ zaka wa hajjil bayt àti ṣíṣe àbẹ̀wò sí ilé ọlọ́run ba wa sawmi ramadan àti gbígba àwẹ̀ oṣù ramadan rawahu bukhari wa muslim bukhari àti muslim ni wọ́n gbé ọ̀rọ̀ náà jáde alhadithu rabi' ẹgbàwọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrin عن أبي عبد الرحمن عبد الله بن مسعود رضي الله عنه قال لا تيولى عبد الرحمن عبد الله ومسعود كي الله باكرا ينسي أسويك حدثنا رسول الله صلى الله عليه وسلم ينشي الله أبا في توالتي كي كاتي الله الله باكم با وهو الصادق المصدوق وبناس ني يولد دوينيا أنت من بارور جري إن أحدكم يجمع خلقه في بطن أمه أربعين يوما dájúdájú wọn á kó ìṣẹ̀dá èrè kọ̀ọ̀kan yín jọ nínú àpò bí ìyá rẹ̀ fún odidi ogójì ọjọ́ thumma yakunu alaqatan misla dhalik lẹ́yìn náà yóò wà wà ní ẹ̀jẹ̀ kíkì fún dídí àsìkò yìí náà ثم يكون مضغة مثل ذلك لينا يتواني باسيرا فولدياسي كوينا ثم يرسل إليه الملك لينا واوا في ملائكة نشسي فينفخ فيه الروح يو لفا مسيلارا ويؤمر بأربع كلمات وقال شيء فلقبلوا مانكا بكتب رزقه وأجله وعمله وشقي أو سعيد lókè kó kọ ìpèsè rẹ̀ sílẹ̀ kó kọ àsìkò tí ó fi ṣẹ̀mí sílẹ̀ kó bóyá olórí ibú ni ó yà ní àbí olórí eré fọwọ́lẹ́rì láìlá ẹ̀rọ mo wá búra pẹ̀lú ẹni tí àìsí ẹlòmíì lẹ́yìn rẹ̀ inna ahadakum la ya'malu bi 'amali ahli al-jannah dájúdájú ẹnìkan nu yín a máa ṣe iṣẹ́ ọmọ àlìjẹ́nà hatta ma yakunu baynahu wa baynaha illa dhira' títí tí ó fi di wípé òdiwọ̀n tí ń bẹ láàrin òun sí àlìjẹ́nà náà ní dédé ìgúnwọ́ kan fayasbiqu alayhi al-kitab inta ti kọ́ lẹ́nu tí rẹ̀ wà gbájú mọ́ ẹ lọ́wọ́. fàyà amalu bi amali ahli nari fayadé kúlùwà yóò bẹ̀rẹ̀ sí máa ṣe iṣẹ́ ọmọ iná yóò sì wọbẹ̀. wa inna ahadakum la yà amalu bi amali ahli nari. àti wípé ẹnìkan nu yà á máa ṣe iṣẹ́ ọmọ iná hatta ma yakunu bainahu wa bainaha illa dhira títí tí ó fi di wípé in tó máa ṣẹ́kù láàrin rẹ̀ sí kó wọ iná náà kò ní ju òdiwọ̀n ìgúnwọ́ kan lọ. fa yasbiqu alayhi alkitab níta ti kọ́ lẹ́nu tíra ó sì gba ọjọ́ mọ́ lọ́wọ́ fàyà amẹ́lu bíi amẹ́lẹ́ ahlẹ́ jẹ́nẹ́tì fàyà ní kúlùhà yóò sì máa ṣe iṣẹ́ ọmọ alìjẹ́nà yóò sì wọbẹ̀ rawahu bukhari wa muslim bukhari àti muslim ni wọ́n gbé ọ̀rọ̀ náà jáde alhadith al-khamis ẹgbà wọ́ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀karùn an ummi muminin láti ọ̀dọ̀ ìyá àwọn mùmìnì ummi abdullah ìyá abdullah عائشة رضي الله عنها قالت عائشة كي الله باكبا ينسي وصويبي قال رسول الله صلى الله عليه وسلم ينشي الله باكي كاتي الله باكما باصويبي من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد ẹnikẹ́ni tí ó bá dá nǹkan lẹ̀ nínú àlámọ̀rí wáyé ní tí ì sára rẹ̀ nǹkan tí wọ́n dá padà fún ni. rawahul bukhari wa muslim bukhari àti muslim wọ́n gbé ọ̀rọ̀ náà jáde wa fi riwayatin li muslim nínú ẹgbà wọ́ọ̀rọ̀ mi láti ọ̀dọ̀ muslim man amila amalan laysa alayhi amruna fahuwa raddun ẹnikẹ́ni tó bá ṣe iṣẹ́ ní iṣẹ́ tí ò sí àṣẹ wa lórí rẹ̀ ó dá padà fún ni o. alhadithu sadis ẹgbà wọ́ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹfà an abi abdullah láti ọ̀dọ̀ baba abdullah النعمان بن بشير رضي الله عنه قال نعمان وما بشير كي الله بكي بعير سيصبي سمعت رسول الله صلى الله عليه وسلم يقول èmi gbọ́ tí ìránṣẹ́ ọlọ́wọ́ bá kíkẹ́ àti ọlọ́wọ́ bá kọ́ máa yẹ tiẹ̀ tó sọ wípé innal halala bayyin nǹkan tó jẹ́ ẹ̀tọ́ ó ti fojú hàn wa innal harama bayyin bákan náà dájúdájú nǹkan tó jẹ́ ìwọ̀ ó fojú hàn wa baynahuma mushtabihatun la ya'lamuhunna kathirun minan nas. ṣùgbọ́n láàrin méjèèjì àwọn nǹkan kan bẹ tó rújú tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ò mọ̀ ń pa rẹ̀ فمن اتقى الشبهات استبرأ بدينه وعرضه ẹnikẹ́ni tó ṣọ́ra fún nǹkan àrújú ó ti fọ ẹ̀sìn rẹ̀ àti ọmọlúwàbí ara rẹ̀ mọ́ ومن وقع في الشبهات وقع في الحرام ẹnikẹ́ni tó bá wá jì sínú nǹkan ìrújú ó ti jì sínú nǹkan ìwọ̀. كالراعي يرعى حول الحمى gẹ́gẹ́ bí adanajẹ tí ń danajẹ létí ọgbà yushiku an yarta'a fi ó súnmọ́ pọ̀ káwọn ẹran tí ń dàjẹ́ padà jẹ́ nínú tí ń ala wa inna likulli malikin hima ẹ tẹ́tí ẹ gbogbo ọba pátá ló máa ń ní ẹnu àlà ala wa inna himallahi maharimu ẹ̀tẹ́ tí kẹ́ gbọ́ dájúdájú àwọn ẹnu àlà tọ́lọ́ọ̀bá ni tí ọlọ́ọ̀bá bá ti ṣe ní èèwọ̀ ala wa inna fil jasadi mudghah ẹ̀tẹ́ tí kẹ́ gbọ́ dájúdájú bá sí ẹran kan bẹ nínú ara idha salahat salaha al jasadu kullu tí bá sí ẹran ìbá ti dá gbogbo ara pátá ló dá wa idha fasadat fasada al jasadu kullu tí bá sí ẹran ìbá sì ti bàjẹ́ gbogbo ara ti bàjẹ́ ala wa hiya ẹtí tí ẹ gbọ́ bá sí ẹran náà ní ọkàn ọwọ́ Bukhari yíwọ́ Muslim Bukhari àti Muslim ni wọ́n gbé ọ̀rọ̀ náà jáde alhadizu sábìà ẹgbàwọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀keje عن أبي رقية تميم بن أوس الداري رضي الله عنه láti ọ̀dọ̀ bàbá Ruqayya Tamim ọmọ Awsi Dari kọ́lọ́n kí rọ ayọ́nu sí anna nabiyya sallallahu alayhi wa sallam qala dájúdájú anabi ọlọ́wọ́ kíkẹ́ àti ọlọ́wọ́ kọ́ máa bá sọ wípé ad-dinu nasiha ìfòdodobanilò tọkàntọkàn òun ni ẹ̀sìn jẹ́ ulna liman a sọ wípé fún taani qala lillahi wa likitabihi wa lirasulihi wa li a'immatil muslimina wa 'ammatihim ó sọ wípé fún ọlọ́wọ́n ọba àti fún tírà rẹ̀ àti fún ìránṣẹ́ rẹ̀ àti fún àwọn aṣíwájú àwọn mùsùlùmí àti fún gbogbo àwọn mùsùlùmí yòókù náà rawahu muslim muslim ní gbé náà jáde alhadithu samin ẹgbàwọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹjọ عن ابن عمر رضي الله عنهما لا تيودو أما عمر يولو بكبا يونس ببات يوما أن رسول الله صلى الله عليه وسلم قال دجو دجو ينشي الله باكي كي أتي الله بكما باسو أمرت أن أقاتل الناس حتى يشهدوا أن لا إله إلا الله wọ́n pa mí láṣẹ wípé kí n máa gbógun ti àwọn èèyàn títí tí wọ́n fi jẹ́rìí wípé kò sẹ́ni tó yẹ ká máa fi ìjọsìn fún lódodo àfi Allah wa anna muhammadan rasulullah àti pé muhammadu jẹ́ ìránṣẹ́ rẹ̀ wàyò kìímù sọláàtà wàyò tó zaka àti títí tí wọ́n fi máa kírun àti títí tí wọ́n fi máa yọ zaka fàyídà fáwọn dhalik ǹjẹ́ tí wọ́n bá ti ṣe eléyìí àwọn sọmọ omi ní dìmá ahùn wa amúhálẹ́hùn ilà bí haqqil islam wọ́n ti dáàbò bo ẹ̀jẹ̀ wọn àti dúkìá wọn àyàfi pẹ̀lú ẹ̀tọ́ islam wa hisabuhum ala Allahi ta'ala ìdájọ́ wo sì máa bẹ lọ́dọ̀ ọlọ́run tó ga rawahu al-bukhari wa muslim bukhari àti muslim ni ó gbé ọ̀rọ̀ náà jáde. alhadithu taasi ẹgbàwọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹsàn-án عن أبي هريرة عبد الرحمن بن صخر رضي الله عنه قال لا ترى بابا لوكو كيكي عبد الرحمن يا صخر قال ما كيو ينسي قال وصبيبي سمعت رسول الله صلى الله عليه وسلم يقول مغباتي انا شي الله باكي كاتي الله الله باكم ايتي تو ما نهيتكم عنه فاجتنبوه nǹkan kí nǹkan tí n bá ti kọ̀ fún yín nídìí rẹ̀ yá jìnnà sí o wama amartukum bihi faf'alu minhu mastata'tum nǹkan kí nǹkan tí n bá ti pààyàn láṣẹ kẹ́ ẹ ṣe yá a ṣe níbẹ̀ bá ti lágbára tó fa innama ahlaka alladhina min qablikum kathratu masailihim nítorí pé ìwọ̀nba nǹkan tó kó bá àwọn tó ti wá síwájú yín náà ni ìbéèrè àbéèrè jù واختلافهم على bukhari àti muslim wọ́n gbé ọ̀rọ̀ náà jáde alhadith al-ashir ẹgbàwọ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹwàá anabi hurayrata radiyallahu anhu qaal láti ọ̀dọ̀ bàbá olólùgbò kékeré kí ọlọ́ọ̀bá kó bá ayọ́nu sí ó sọ wípé ọ̀la rasulullahi sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́ọ̀bá kíkẹ́ àti ọlá ọlọ́ọ̀bá kó máa jẹ́ tiẹ̀ sọ wípé inna allaha tayyibun la yaqbalu illa tayyiba dájúdájú ọlọ́ọ̀bá ọba tó mọ́ kangá ni kò sì ní gbà àfi nǹkan tó bá máa وإن الله تعالى أمر المؤمنين بما أمر به المرسلين àti wípé dájúdájú ọlọ́run ọba tó ga ó pa àṣẹ fún àwọn mòmìnì irú àṣẹ tó pa àwọn ìránṣẹ́ rẹ̀ faqala ta'ala ọlọ́run ọba tó ga sọ wípé ya ayyuha rusulu kulu mina tayyibati wa'malu salihan mo pé ẹ̀yin ìránṣẹ́ mi ẹ máa jẹ nǹkan tó bá ti rẹwà ẹ sì máa ṣe iṣẹ́ tó bá ti dáa faqala ta'ala ọlọ́ọ̀bá tó gẹ́ àtúnṣọ bákan náà wípé ya ayyuhal ladhina amanu kulu min tayyibati ma razaqnakum mo pé ẹ̀yin onígbàgbọ́ òdodo ẹ máa jẹ nínú nǹkan tó rẹwà tá a pèsè fún yín thumma dhakara rajul lẹ́yìn ìgbà náà wá mẹ́nu bà ọkùnrin kan yutilu safar ó ti pẹ́ pọ̀ lórí ìrìn àjò ash'atha aghbara irun orí rẹ̀ ti ta kókó eruku ti gbogbo ara rẹ̀ yamuddu yadayhi ila as-sama' ó wá tẹ ọwọ́ rẹ̀ méjèèjì sí sánmà ya rabbi ìwà ń kígbe ọlọ́mọba wípé ìwọ olúwa mi ìwọ olúwa mi wa mat'amuhu haram ṣùgbọ́n tí ń jẹrè èèwọ̀ ni wa mashrabuhu haram ń tí ń mu èèwọ̀ ni wa haram ń tó wọ̀ sọ́rùn èèwọ̀ ni wa ghudhiya haram èèwọ̀ ni gbogbo tó fi rèé pátápátá tó fi dàgbà fa anna yustajabu li dhalik bóò ni wọ́n sì gba àdúrà rúfẹ́ yẹn báyìí rawahu muslim muslim ló gbé ọ̀rọ̀ náà jáde alhadisu alhadi ashar ẹgbàwọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kọkànlá anabi muhammad bin hasan bin ali bin abi talib látọ̀dọ̀ baba muhammad hasan ọmọ ali ọmọ abi talib sibiti rasulillahi sallallahu alayhi wa sallam wa rihanati ọmọ ọmọ ìránṣẹ́ ọlọ́run bá kíkẹ́ àti ọlọ́run kọ́ máa bá àti ẹyinjú rẹ̀ radiyallahu anhuma kọ́lọ́ba kó bá ní kí bàbá àti ọmọ ọ̀l ó sọ wípé hafidhtu min rasulillahi sallallahu alayhi wa sallam mo há sórí láti ọ̀dọ̀ ìránṣẹ́ ọlọ́run ọba kí ìkẹ́ àti ọlọ́ ọlọ́run ọkọ máa bá wípé dáàmà yẹrí ibùkà ilà mẹ́là yẹrí ibùkà fi nǹkan tó bá rú ọ lójú sílẹ̀ fún nǹkan tí ò rú ọ lójú. rọwáhù tìrìmìdì yìí wà nàṣáì tìrìmìdì àti nàṣáì ni wọ́n gbé ọ̀rọ̀ náà jáde wà ọ́lá tìrìmìdì yìí hadithun hasanun sahih tìrìmìdì sì sọ wípé ẹgbàwọ́ kan ni tó dáa pọ̀ tó sì fẹsẹ̀ nílẹ̀ alhadithu عن أبي هريرة رضي الله عنه قال لتر بابا أولم بككري قال أباكو بني ينسي أصويبي قال رسول الله صلى الله عليه وسلم إن شاء الله أباكي كاتي الله الله أباكو ما بأصويبي من حسن إسلام المرء تركه ما لا يعني لا dídá pọ̀ tí islam ẹnìkan ó dáa òun náà ni kó máa fi nǹkan tí wọ́n ti kà sílẹ̀ hadithun hasan ẹgbẹ̀wọ́ọ̀rọ̀ tó dáa pọ̀ ni rawahu tirmidhi wa ghayruhu tirimizi yàtà àwọn tó yàtọ̀ sí wọn gbé jáde alhadisu salisa ashar ẹgbẹ̀wọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹtàlá anabi hamzata anas bin malik radiyallahu anhu láti ọ̀dọ̀ baba hamza anas ọmọ malik kí ọlọ́run bá kó bá yọ́nú sí khadimi rasulillahi sallallahu alayhi wa sallam ọmọ ọ̀dọ̀ ìránṣẹ́ ọlọ́run bá kíkẹ́ àti ọlọ́run bá kọ́ máa bá àní nàbíyí sallallahu alayhi wa sallam qala láti ọ̀dọ̀ ànábì kíkí àti ọlọ́lọ́wọ́ kó máa bá ọ sọ wípé la yu'minu ahadukum hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsi. ìgbàgbọ́ ẹnìkọ̀ọ̀kan nu yóò ti pé àfìgbà tó bá tó nífẹ̀ẹ́ fún ọmọ ìyá rẹ̀ nǹkan tó nífẹ̀ẹ́ fún ara rẹ̀. rawahul bukhari wa muslim bukhari àti muslim ni wọ́n gbé ọ̀rọ̀ náà jáde. alhadithu rabi'a kí ọlọ́ba kó bá ní yọ́nú sí ó sọ wípé ọ̀la rasulillah sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́wọ́n bá kíkẹ́ àti ọlá ọlọ́ba kó bá sọ wípé la yahillu damu mri'in muslimin illa bi ihda thalath kò lẹ́tọ̀ọ́ ká tẹ ẹ̀jẹ̀ àfi pẹ̀lú ìkánú àwọn ọ̀ràn mẹ́ta wọ̀nyí asẹ́yìnbù zani adélébọ̀ lọ́kùnrin àbí lóbìnrin tó ṣe zina wà nafsu bí nafsi ẹni tó gba ẹnìkan tá gbẹ̀mí rẹ̀ wà tàríkù lìdí ní hilmufari kò lìdí jamaa atẹni tó fi ẹ̀sìn rẹ̀ lẹ̀ tó ń da kójọpọ̀ mùsùlùmí rú rawahul bukhari wa muslim bukhari àti muslim ni wọ́n gbé ọ̀rọ̀ náà jáde alhadithu lọ khamisa ashar ẹgbàwọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógún an abi hurayrata radiyallahu anhu láti ọ̀dọ̀ bàbá olólùgbò kékeré kí ọlọ́mọba kó bá ní sí anna rasulallah sallallahu alayhi wa sallam qaal ìránṣẹ́ ọlọ́run bá kíkẹ́ àti ọlọ́run bá kó máa bẹ fún ó sọ wípé man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut ẹnikẹ́ni tó bá gba ọlọ́run bá àti ọjọ́ kan ìgbọ́ kó yá sọ ọ̀rọ̀ tó dáa àti tó gbẹnu lọ́wọ́ wa man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfah ẹnikẹ́ni tó bá gba ọlọ́run bá àti ọjọ́ kan ìgbọ́ kó yá ṣe àpọ́nlé bukhari àti muslim wọ́n gbé ọ̀rọ̀ náà jáde alhadithu sadisa ashar ẹgbàwọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrìnlélógún anabi hurayra radiyallahu anhu láti ọ̀rọ̀ bàbá olólùgbò kékeré kọlọ́mbà kó bá ní yọnu sí anna rajulan qala lin nabiyyi sallallahu alayhi wa sallam awsini dájúdájú ọkùnrin kan sọ fún anabi kí ìkẹ́ àti ọlọ́ọ̀bà kó máa bá wípé gbàmí níyànjú qala la kó sọ fún wípé má máa bínú má faradada miraran ọkùnrin tún ń sọ ó tún ọ̀rọ̀ rẹ̀ sọ ní àìmọye ìgbà ọ̀làlà dáwùbọ̀gà òṣìṣẹ́ ọlọ́run bá ń sọ fún mi pé má máa bínú rawahu bukhari bukhari ni ó gba ẹgbàwọ́ ọ̀rọ̀ náà alhadithu sábíà aisha ẹgbàwọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹtàdínlógún an abi yaala shaddad bin aus radiyallahu anhu láti ọ̀dọ̀ baba yaala shaddad ọmọ aus kọlọ́n bá kúrò ní yọnu sí rasulillahi sallallahu alayhi wa sallam qala láti ọ̀dọ̀ ìránṣẹ́ ọlọ́run bá kí ike àti igi ọlọ́run kọ́ máa bá a ó sọ wípé inna Allaha kataba al-ihsana ala kulli shay. dájúdájú ọlọ́run bá ti ṣe òpin dáadáa ní ọ̀ràn àyàn lórí gbogbo nǹkan pátá fa idha qataltum fa ahsinul qitla tẹ́ bá fẹ́ ṣekú pa nǹkan kan ẹ yá ṣekú pa dáadáa wa idha dhabhtum fa ahsinul dhibha tẹ́ bá fẹ́ dúnra ẹ yá dúnra lọ́nà tó dáa wal yuhidda ahadukum shafratahu kẹ́nikẹ́ni nínú yín tó bá fẹ́ dúró náà yára rí wípé ẹnu ọ̀bẹ òun mú dáadáa wàlí yóò rí ẹ̀ṣẹ̀dẹ̀rì hátà kó sì fi ara ẹran tó fẹ́ dúró balẹ̀ rawahu muslim muslim ni ó gbé ọ̀rọ̀ náà jáde alhadithu thamina ashar ẹgbà wọ́ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejìdínlógún àwọn abi dharrin jundub bin junada láti ọ̀dọ̀ baba dhar jundub junada wa abi abdulrahman mu'adh bin jabal radiyallahu anhuma àti lọ́dọ̀ àti láti ọ̀dọ̀ baba abdulrahman mu'adama jabal tọ́lọ́mà kọ́ba ni yọ́nú sí àwọn méjèèjì arrasulillahi sallallahu alayhi wa sallam qaal láti ọ̀dọ̀ ìránṣẹ́ ọlọ́run bá kíkẹ́ àti ọlọ́run kọ́ máa bá ó sọ wípé ittaqillaha haythuma kunt páyà ọlọ́run bá ní ipò kíkó àtàyíká ìtọ́ bá wà wa atbi'i sayyi'ata alhasanata tamhuha sì máa rí wípé òun fi iṣẹ́ rẹ tẹ̀lé iṣẹ́ aburú tó bá ṣe yóò sì máa parẹ́ wa khaliqin nasa bi khuluqin hasan kó sì máa bá àwọn èèyàn lò papọ̀ pẹ̀lú ìwà tó rẹwà rawahu Tirmidhi Tirmidhi ló gbé ọ̀rọ̀ náà jáde wa qala hadithun hasan ó sì sọ wípé ẹgbẹ̀wọ́ ọ̀rọ̀ tó dáa pọ̀ ni wa fi ba'd an-nusakhi hasanun sahih nínú àwọn àkọọ́lẹ̀ mi ó sọ wípé ẹgbẹ̀wọ́ ọ̀rọ̀ tó dáa pọ̀ tó sì fẹsẹ̀ nílẹ̀ ni. al-hadithu tasi'a ashar ẹgbẹ̀wọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kọkàndínlógún abdullahi bin abbas láti ọ̀dọ̀ baba abbas abdullahi ọmọ abbas kọ́lọ́n bá kó bá níyọ́nú sí baba àti ọmọ ó sọ wípé kuntu khalfa nabiyyi sallallahu alayhi wa sallam yawman mo gun kan agun papọ̀ mo sì jókòó lẹ́yìn anabi kíkẹ́ àti ọlá ọlọ́run bá kọ́ máa bá lọ́jọ́ kan faqal ó bá sọ wípé ya gulam ìrẹ́ ọ̀dọ́mọdékùnrin inni u'allimuka kalimat ń kọ́ ní àwọn gbólóhùn kan ihfazillaha yahfazuk máa ṣọ́ ọlọ́run ọba ó sì máa ṣọ́ ọ ihfadillaha tajiduhu tujahak máa ṣọ́ ọlọ́run bá ó sì máa bá ní ọ̀kan wájú rẹ̀ idha sa'alta fas'alillah tó bá fẹ́ béèrè nǹkankan máa rí wípé ò ń béèrè lọ́wọ́ ọlọ́run bá wa idha sta'anta fasta'in billah tó bá ń wá ìrànlọ́wọ́ máa wá lọ sí ọ̀dọ̀ ọlọ́run bá wa'lam أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء sì mọ̀ wípé dájúdájú bí gbogbo èèyàn pátá bá kóra wọn jọ láti ṣe àǹfààní kan fún ọ lam yanfa'uka illa bi shay'in qad katabahu Allahu lak wọn ò lè ṣe àǹfààní kankan fún àfi nǹkan tí Ọlọ́run bá ti kọ́ lẹ̀ fún ọ wa in ijtama'u ala an yadurruka bi shay' bákan náà bàbá tún kóra àwọn jọ wípé àwọn ò fi ìnira kankan ọ lam yadurruka illa bi shay'in qad katabahu Allahu alayk wọn ò lè fi ṣùtá kankan kan àfi ntọ́ba ti ń bẹ lákọọ́lẹ̀ fún ọ látọ̀dọ̀ Ọlọ́run bá rufi'atil aqlam gbogbo àwọn gègé náà ti gbé sókè wàjà fati suhuf àwọn tákàdá tásì kọ́ sí náà ti gbẹ lọ́wọ́ ahun Tirmidhi Tirmidhi ló gbé ẹgbàwọ́rọ̀ náà jáde wa qala hadithun hasanun sahih ó sì sọ wípé ẹgbàwọ́rọ̀ ni tó dáa pọ̀ tó sì fẹsẹ̀ nílẹ̀ wa fi riwayati ghayri Tirmidhi nínú ẹgbàwọ́rọ̀ láti ọ̀dọ̀ ẹlòmí tó yàtọ̀ sí Tirmidhi ihfadillaha tajiduhu amamak ma sha ya'rifka fi shidda yóò sì mọ̀ ọ́ lásìkò nira. wa'lam anna ma akhta'aka lam yakun liyusibak. sì mọ̀ wípé nǹkan kí nǹkan tó bá tà sí rẹ kìí ṣe nǹkan tí a ti kọ́ mọ́ ọ. wa ma asabaka lam yakun liyukhti'ak. nǹkan kí nǹkan tó bá sì ṣẹlẹ̀ sí ọ kò sí nù nǹkan tí ó tà sí rẹ. wa'lam anna an-nasra ma'a as-sabr. sì mọ̀ wípé ìkúnlọ́wọ́ yóò máa wá papọ̀ pẹ̀lú sùúrù ni. wa anna al-faraja ma'a al-karb àti wípé ìdẹ̀kùn yóò máa wá papọ̀ pẹ̀lú ìfúnpinpin wa anna ma'al usri yusra àti wípé dájúdájú ìdẹ̀kùn náà ó máa wá papọ̀ pẹ̀lú ìnira alhadithul ishrun ẹgbàwọ́ ọ̀rọ̀ ogun anabi masaudin عقبة بن عمر الأنصاري البدري رضي الله عنه قال لا تيودوا مسعود عقبة ما عمر ansori albadiri kọlọmọ kó bá ní yọ́nú sí i sọ wípé ọlá rasulullahi sallallahu alayhi wa sallam ìránṣẹ́ Ọlọ́run ọba kíkẹ́ àti Ọlọ́run kó máa bẹ fún sọ wípé inna mimma adaraka naasu min kalami nubuwati ula dájúdájú lára àwọn àṣẹkùbọ̀n tá a bá nínú àwọn ìjẹ́ ànábì Ọlọ́run tó ti wá síwájú náà ni wípé idha lam tastahi fasna' ma shi'ta bó o bá lójú tì máa ṣe nǹkan tó bá wù ọ́ bukhari ni ó gbé ẹgbàá wọ́ọ̀rọ̀ náà jáde. alhadisu alhadi wal ishrun ẹgbàá wọ́ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kọkànlélógún anabi amrin láti ọ̀dọ̀ baba amr wàkìlá abi amra wọ́n tún sọ wípé baba amra ni sufiyan ibn abdillah sufiyan ọmọ abdillah radiyallahu anhu qal kọlọ́n bá kó bá ní yọnu sí sọ wípé qultu ya rasulallah mo sọ wípé ìrẹ̀ ránṣẹ́ ọlọ́run qul li islam qawlan la as'alu anhu ahadan ghayrak sọ ọ̀rọ̀ kan fún mi nínú islam tó jẹ́ wípé èyí tún lè béèrè lọ́wọ́ ẹnìkankan lẹ́yìn rẹ̀ ọ̀l ó sọ wípé ul amantu billahi thumma istaqim sọ wípé mo gba ọlọ́run bá gbọ́ mo sì dúró déédéé lórí rẹ̀ rawahu muslim muslim ni ó gbé ọ̀rọ̀ náà jáde alhadithu thani wal ashrun ẹgbàwọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejìdínlógún anabi abdullahi jabir bin abdullahi al-ansari radiyallahu anhuma láti ọ̀dọ̀ baba abdullahi jabir ọmọ abdullahi aransori kọlọ́mà kó bá ní yọ́nú sí bàbá àtọ́mà anna rajulan sa'ala rasulallahi sallallahu alayhi wa sallam faqal dájúdájú ọkùnrin ká béèrè lọ́wọ́ ìránṣẹ́ ọlọ́wọ́n bá kí kí àti ọlá ọlọ́wọ́ kó máa bá a ó sọ wípé ara'ayta idha sallaytul maktubat ǹjẹ́ kí lórí sí ti ń bá kí àwọn àrùn ọ̀ràn àyàn mi wa sumtu ramadan tí mo sì gba àwẹ̀ ramadan wa ahlaltu halal tí mo sì ṣe nǹkan ẹ̀tọ́lẹ́tọ̀ wa haramtu haram tí mo sì ṣe nǹkan ìwọ̀léwọ̀ walam azid ala dhalika shay'an tí n sì fi nǹkan kankan eléyìí àádọ́kùnrin àlìjánná ṣé ń wọ àlìjánná bí ọ̀ọ́lá náà ó sọ fún wípé bẹ́ẹ̀ ni rawahu muslim muslim ni ó gbé ọ̀rọ̀ náà jáde wa ma'na haramtu haram ìtumọ̀ mo ṣe nǹkan ìwọ̀léwọ̀ náà ni wípé ejtanabtu mo jìnnà sí wa ma'na ahlaltu halala ìtumọ̀ wípé mo ṣe nǹkan ẹ̀tọ́lẹ́tọ̀ náà ni wípé fa'altuhu mu'taqidan hillah mò ń ṣe lẹ́ni tó ládìsọ́kàn wípé ẹ̀tọ́ ló jẹ́ fún mi. alhadithu thalith wal ishrun ẹgbàwọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹtàlélógún عن أبي مالك الحارث بن عاصم الأشعري رضي الله عنه قال لا تيون بابا مالك حارث وما عاصم أرى أشعري قال ما كمان يونسي يصوي قال رسول الله صلى الله عليه وسلم يا شلون باكي كاتي الله ما كمان جت يصوي الطهور شطر الإيمان إمارة إلى جيبابوني والحمد لله تملأ الميزان àti wípé gbólóhùn ìfọpẹ́ fún ọlọ́run ọba àmọ́ kún inú òṣùwọ̀n fọ́fọ́. wa subhanallahi walhamdulillahi tamla'ani aw tamla'u ma bayna as-samai wal ard. àti sísọ wípé mímọ́ ni fún ọlọ́run ọba ọpẹ́ ni fún ọlọ́run ọba àmọ́ kún ti ń bẹ láàrin sámà àtìlẹ̀. was-salatu nur bákan náà ìrun kíkí ìmọ́lẹ̀ ni was-sadaqatu burhan àti wípé sàárà ṣíṣe ẹ̀rí ni was-sabru diya àti wípé sùúrù ṣíṣe ìta gbogbo ni. wal Qur'anu hujjatun laka wa alayk. àti pé al-Qur'an ẹ̀rí ló máa jẹ́ fún ọ àbí takò ọ. kullu nasi yawlu gbogbo èèyàn pátá ní jí lójúmọ́ faba'i'un nafsa tó sì ń kiri ẹ̀mí ara rẹ̀ káàkiri. famu'tiquha aw mubiquha. ìmọ̀ kó tú okùn lọ́rùn rẹ̀ kó sọ́dún mi àbí kó sì kó parun bá a. rawahu muslim muslim ló gbé ọ̀rọ̀ náà jáde. al-hadithu عن أبي ذر رضي الله عنه لا تيودر ذر كلهم بكبان ينسي عن النبي صلى الله عليه وسلم فيما روى عن الله عز وجل أنه قال لا تيودر النبي كي أتي الله بكما با nípa nǹkan tó gbà wá láti ọ̀dọ̀ ọlọ́run bá rẹ̀ ọba tó ga ọba tó gbangba wípé ó sọ wípé ya ibadi ẹ̀yin arúsẹ̀ mi. inni haramtu zulma ala nafsi dájúdájú mo ti ṣe àbòsí ilé ìwọ̀fọ́ra mi waja'altuhu bainakum muharraman fala tadhalamu mo sì ṣe àbòsí ṣíṣe léèwọ̀ láàrin yín ẹ̀yà mọ́ṣàbòsí ara yín o ya ibadi ẹ̀yà rúṣẹ̀ mi kullukum dallun illa man hadaytu gbogbo yín pátápátá lẹ́tí sọnù àyàfẹ́ tí ń bá fi mọ̀nà fastahduni ahdikum ẹ̀yà wáìmọ̀nà wàsọ́dọ̀ mi ń sì fọ̀nàmọ́ yín ẹ̀yà rúṣẹ̀ kullukum jaa'i'un illa man at'amtu gbogbo yín pátápátá níbi ń pa àyàfẹ́ tí ń bá bọ́ fastat'imuni ut'imukum ẹ̀yà wá nǹkan tẹ́ jẹ wá sọ́dọ̀ mi ń sì bọ̀ yín. ya ibadi ẹ̀yà rúṣin mi kullukum 'arin illa man kasawtu gbogbo yín pátápátá lẹ́wà ní òhù àyàfẹ́ tí ń bá daṣọ sí lọ́rùn fastaksuni aksukum ẹ̀yà wá ń tẹ́ mọ̀ wọ̀ wá sọ́dọ̀ mi ń sì daṣọ ya ibadi innakum tukhti'una bil-layli wan-nahar dájúdájú ẹ máa ń dẹ́ṣẹ̀ lóru àti lọ́sàn wa ana aghfiru dhunuba jami'a èmi a sì máa foríjì ni ní gbogbo ẹ̀ṣẹ̀ pátá fastaghfiruni aghfiru lakum ẹ̀yà wà foríjì wá sọ́dọ̀ mi ń sì ya ibadi ẹ̀yẹ rúṣẹ̀ innakum lan tablughu darri fatadurruni dájúdájú ẹ ní kápá àti faranimi débi pẹ́ tiẹ̀ faranimi. walan tablughu naf'i fatanfa'uni ẹ sì ní kápá láíláí láti fi láti sinmi láǹfààní débi pẹ́ tiẹ̀ ṣàǹfààní ọ̀hún. ya ibadi ẹ̀yẹ́rú sèmi. لو أن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أتقى قلب رجل واحد منكم sí ẹni àkọ́kọ́ nu yín tó fi dórí ẹni kan inú yín àtàgbogbo èèyàn nu yín àti gbogbo nu yín bá gbà láti máa lo ọkàn ẹni tó páyà mi jù nínú yín dalika zada dhalika fi mulki shay'a tí ẹni àkọ́kọ́ nínú yín tó fi dórí ẹni kan inú yín àtẹ̀yàn nínú yín àtàjà nínú yín bá ń bẹ̀rù èmi gẹ́gẹ́ bí ẹni tó bẹ̀rù mi jù láàrin gbogbo yín ma zada dhalika fi mulki shay'a èyí ò lékún kankan nínú ọlá ìmí ọlọ́run ra ya ibadi ẹ̀yẹrú sí mi. لو أن أولكم وآخركم وإنسكم وجنكم كانوا على أخجل قلب رجل واحد tí ẹni àkọ́kọ́ nu yín tó fi dórí ẹni ìka inú yín àti èèyàn nu yín àtàǹjànú nu yín bá yapò kí gẹ́gẹ́ bí ẹni tó yapò kí jù láàrin yín ma naqasa dhalika min mulki shay'a eléyìí ò dín kankan kò nu ọlẹ́ ìyẹn ọlọ́run bá ya ibadi ẹ̀yẹn rúsìn law anna awwalakum wa akhirakum wa insakum wa jinnakum qamu fi sa'idin wahid tí ẹni àkọ́kọ́ nu yín tó fi dórí ẹni kan inú yín àti èèyàn nu yín àti àǹjẹ̀nu nu yín bá kóra jọ sí orí erékùsù kan fasaluni fa a'taytu kulla insanin mas'alata tí gbogbo yín sì ń béèrè nǹkan tẹ́ ẹ fẹ́ látọ̀dọ̀ mi tí mo sì ń fún oníkálukú yín ní nǹkan tó fẹ́ ma naqasa dhalik mimma 'indi eléyìí ò dín kankan kù nínú tí ń bẹ lọ́dọ̀ èmi ọlọ́run bá yín illa kama yanqusul mikhyatu idha udkhila al àyàfi gẹ́gẹ́ bíi abẹ́rẹ́ ṣe máa dínkù nínú omi òkun tábà tí ìbọn omi òkun. ya ibad ẹ̀yẹrúsìn mi innama hiya a'malukum uhsiha lakum ìwọ̀nba ń tàn kójọ fún yín náà níṣẹ́ yín tá a sì ń bá yín ṣèṣirò rẹ̀ thumma uwaffikum iyyaha lẹ́yìn ìwà àgbà náà náà láfi san ẹ̀san fún yín faman wajada khayran falyahmadillah ẹnikẹ́ni tó bá wá padà rí ẹ̀san dáadáa kó yà ẹnikẹ́ni tó bá sì rí nǹkan tó yàtọ̀ sí dáadáa kó má ṣe bú ẹnì kankan àyàfi ẹ̀mí ara rẹ̀ rawahu muslim muslim ni ó gbé ọ̀rọ̀ náà jáde. alhadithul khamis wal ishrun ẹgbẹ̀wọ́rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dọ́gbọ̀n anabi dharlin radiyallahu anhu aidan láti ọ̀dọ̀ bàbá dhar kí ọlọ́run bá kó wà ní yọ́nú sí bákan náà. anna nasan min ashabi rasulillahi sallallahu alayhi wa sallam qalu àwọn pákánú àwọn èèyàn nínú àwọn sàbẹ̀ ìránṣẹ́ ọlọ́run bá kọ́lọ́bà kó wà ní yọ́nú wọ́n sọ wípé qalu lin nabiyyi sallallahu alayhi wa sallam wọ́n sọ fún ànábì kíkẹ́ àti ọlọ́ọ̀bà kó máa bá a wípé ya rasulallah ìwọ ránṣẹ́ ọlọ́ọ̀bà dhahaba ahlu duthuri bil ujur àwọn ọlọ́rọ̀ ti kó gbogbo ẹ̀ sálọ tán yusalluna kama nusalli wọ́n ń kírun gẹ́gẹ́ báwa náà ṣe ń kí wa yasumuna kama nasum wọ́n sì ń gbààwẹ̀ gẹ́gẹ́ báwa náà ṣe ń gbà wa yatasaddaquna bi fuduli amwalihim àwọn tó wá fi tó ṣẹ́kù nínú dúkìá àwọn àwọn tó fi ń tọrẹ. qala awalaysa qad ja'ala Allahu lakum ma tasaddaqun ó bá sọ wípé ǹjẹ́ ọlọ́run bá wá ti ṣe fún yín irú nǹkan tẹ́ ẹ máa fi ṣe sàárà níbí inna bi kulli tasbihatin sadaqa gbogbo gbólóhùn àfọ̀mọ́tẹ́ ẹ bá ṣe fọlọ́run bá sàárà ni wa kullu takbiratin sadaqa gbogbo gbólóhùn ìgbé ọlọ́run bá tóbi sàárà ni wa kullu tahmidatin sadaqa gbogbo gbólóhùn ìfọpẹ́ fọlọ́run bá sàárà ni wa kullu tahlilatin sadaqa gbogbo gbólóhùn ìmọ̀ ọlọ́run bá lọ́kàn ṣoṣo sàárà ni wa amrun bil ma'rufi sadaqa gbogbo ìpaniláṣẹ dáadáa sàárà ni wọ̀náhìyù na àmúnkẹ́rin sọ̀dọ̀kọ̀ gbogbo ìkọ́ láburú fún ni sàárà ni wọ́n fi búdùrì àhádẹ́kùn sọ̀dọ̀kọ̀ kódà nínú gùsùn ẹnì kọ̀ọ̀kan yín sàárà bẹ́ẹ̀ wọ́n bá sọ wípé ìrẹ́ ìránṣẹ́ ọlọ́run ọba àyàtì àhádùnà ṣáhùwọ́tàhù ọ̀yàkúrò láhù fi hà ájọ́ ṣẹ́ni kọ̀ọ̀kan nu wọ́n ó máa tẹ́ ìfẹ́ inú rẹ̀ lọ́rùn lọ́dọ̀ ẹlẹ́tọ̀ọ́ rẹ̀ tí ó sì máa gbẹ̀san lórí rẹ̀ bí ọ̀l wọ́n bá sọ wípé àrọ̀ àyítàláwù wọ̀dọ́ àhàfi haramin àkáànà àlẹ́ yìí kí lẹ́rí sí tó bá jẹ́ wípé níbi nǹkan tọ́lọ́run bá ṣe léèwọ̀ náà ni ti ń tẹ́ ìfẹ́ nu ara rẹ̀ lọ́rùn ǹjẹ́ yóò dẹ́ṣẹ̀ fakadhalika idha wada'aha fil halal kana lahu ajr gẹ́lẹ́ bẹ́ẹ̀ náà ló sì jẹ́ wípé tó bá ń tẹ́ ìfẹ́ nu rẹ̀ lọ́rùn níbi ẹ̀tọ́ láàyè ẹ̀tọ́ yóò sì máa gbẹ̀san rawahu muslim muslim ló gbé ọ̀rọ̀ náà jáde. alhadithu sadisu wal ishrun ẹgbà wọ́ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrìndínlọ́gbọ̀n. an abi hurayrata radiyallahu anhu qala láti dé ọ̀dọ̀ bàbá olólógbò kékeré ọlọ́mọba kó bá ní yọ́nú sí i ó sọ wípé qala rasulullahi sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àti ọlọ́mọba kó máa jẹ́ tiẹ̀ sọ wípé kullu sulama minan nasi alayhi sadaqa gbogbo oríkèéríkèé ara ti bẹ lára àwọn èèyàn kọ̀ọ̀kan ní sàárà ń bẹ lórí rẹ̀ o. kulla yawmin tatlu fihi shams gbogbo ọjọ́ kọ̀ọ̀kan tí oòrùn bá yọ ń bẹ̀ dáhàdé bayna al-ithnayni sadaqa tó bá ti ṣàtúnṣe láàrin èèyàn méjì sàárà ni. وتعين الرجل في دابته فتحمله عليها kó ran arákùnrin kan lọ́wọ́ lórí nǹkan àgùn rẹ̀ kó o gbé e sórí nǹkan àgùn rẹ̀. aw tarfa'u lahu wa 'alayha mata'ahu sadaqa. àbí kó o bá gbé ẹrù rẹ̀ sí orí nǹkan àgùn rẹ̀ sàárà ni. wal kalimatu tayyibatu sadaqa. ọ̀rọ̀ rẹ̀ ní sísọ sàárà ni. wa kullu khutuwatin tamshiha ila salati sadaqa gbogbo ìgbésẹ̀ kọ̀ọ̀kan tó o bá ń gbé lọ síbi tó ti kírun sàárà ni wàtúmí tula ada ani tọ̀rí sọ̀dàkọ̀ kó o yọ nǹkan tó lè ṣe ní ṣùtà kúrò ní ojú ọ̀nà sàárà ni rawahu bukhari wa muslim bukhari àti muslim ni ó gbé ọ̀rọ̀ náà jáde الحديث السابع والعشرون إبوارو إليك تدلما عن النواس بن سمعان رضي الله عنه لا تقول النواس ما سمعان قالوا بقول ينسي عن النبي صلى الله عليه وسلم قال لا تدعو النبي قال كيكا تي الله الله بكما با سو البر حسن الخلق iṣẹ́ rẹ̀ òun náà ni ìwà dáadáa wal ismu ma haka fi nafsi iṣẹ́ ẹ̀ṣẹ̀ òun náà ni nǹkan tó bá ń wúyẹ́wúyẹ́ lẹ́mìí rẹ̀ wa karihta an yattali'a alayhi an-nas tó o sì kórìíra pé kí àwọn èèyàn ó ka ọmọ di rẹ̀ rọwáhu muslim muslim ló gbé ọ̀rọ̀ náà jáde. wà á nu wáábi sọ́tà bí ni máàbàdì náà radiyallahu anhu qala àti láti ọ̀dọ̀ wáábi sọ ọmọ máàbàdì kọlọ̀mbà kó bá niyọ́nu sí sọ wípé àtẹ̀yìntò rasulullahi sallallahu alayhi wa sallam faqala. mo dé wá bá yànnàṣẹ́ ọlọ́wọ́ bá kíkẹ́ àti ọlọ́ ọlọ́wọ́ kọ́ máa bá ó sì sọ wípé jita tasalu ani albirri wal ithm so wá láti wá béèrè ìbéèrè nípa iṣẹ́ ẹ̀rí àti iṣẹ́ ẹ̀ṣẹ̀ níbí qultu na'am mo sọ fún wípé bẹ́ẹ̀ ni qala stafti qalbak ó bá sọ wípé bèrè lọ́wọ́ ọkàn rẹ albirru matuma annat ilayhi nafs iṣẹ́ rẹ náà ni nǹkan tí ẹ̀mí rẹ bá balẹ̀ lé lórí watuma anna ilayhi alqalb tọkàn rẹ náà sì balẹ̀ lé lórí wal ismu ma haka nafs iṣẹ́ ẹ̀ṣẹ̀ ni nǹkan tó bá wújẹwújẹ ní ẹ̀mí rẹ wọ̀tàrọ̀ dẹ́dẹ́ fi sọ́dọ̀ tó o sì ń dàárò sọ́tún sósì nínú gbáàyà rẹ wọ́n àfitákẹ́ nẹ́ẹ̀sù wọ àfitáwù kódà bí àwọn èèyàn sọ fún pé tó dáa ni tó sì kí ọ lẹ́yìn lórí rẹ̀ hadithun hasan ẹgbẹ̀wọ́ ọ̀rọ̀ náà kò dáa pọ̀ rúwìnáhù fi musnadayil imamain ahmed bin hanbal wa darimi bi isnadin hasan wọ́n gbé ẹgbẹ̀wọ́ ọ̀rọ̀ náà jáde fún wa nínú tíra musnadi àwọn ìmáàmù méjì ahmed bin hanbal àti darimi pẹ̀lú okùn ẹgbàwá tó dáa alhadisu samin wal ishirun ẹgbẹ̀wọ́ ẹlẹ́ẹ̀kejì dín ní ọgbọ̀n an najih al-irbad bin sariya radiyallahu anhu láti ọ̀dọ̀ baba Najih Irbad ọmọ Sariyah kọ́lọ́ba kó bá ní yọnu sí i qal ó sọ wípé wa'adhana rasulullahi sallallahu alayhi wa sallam maw'izatan wajilat minha alqulub ìránṣẹ́ ọlọ́run bá kíkẹ́ àti ọlọ́ ọlọ́mọ kó máa jẹ́ tiẹ̀ ó ṣe ìṣítí fún wa ní ìṣítí kan tó jẹ́ wípé gbogbo ọkàn ní gbẹ̀rìrì wa dharafat minha al'uyun gbogbo ojú ní ṣe omijé faqulna ya rasulallah àwọn sọ wípé ìrẹ́ ìránṣẹ́ ọlọ́run àfi gbígbà tó jẹ́ wípé ìsínilétí ẹni tí ń dágbére òun lélẹ́yìí fa áùsìnà kó wá sọ àsọ́ọ́lẹ̀ fún wa ọlá òwúsì kó ń bi taqwallah wá sọ wípé mo sọ àsọ́ọ́lẹ̀ fún yín pẹ̀lú pé kẹ́ ẹ máa páyọ̀ ọlọ́run bá wà sẹ́mẹ́rì wọ́n tọ́ra àti kẹ́ ẹ máa gbọ́ kẹ́ ẹ sì máa tẹ̀lé wà ń ta amọ̀ra alaykum muhammed kódà kò jẹ́ pé ẹrú ló jẹ́ olórí lẹ́yìn lórí. فإنه من يعش منكم بعدي فسيرى اختلافا كثيرا nítorí pé dájúdájú ẹnikẹ́ni tó bá ṣe ẹ̀mí lẹ́mìí tó gùn nínú yín lẹ́yìn mi yóò rí ọ̀pọ̀lọpọ̀ ìyapa ẹnu. fa alaykum bi sunnati ojúpọ̀nà mi dọwọ́ yín o wa sunnati al-khulafa'i ar-rashidin al-mahdiyyin àti ojúpọ̀nà àwọn àròlé tó mọ̀nà tá a ti fi mọ̀nà. addu alayha bin nawajidh ẹgbẹ́ amúdáadáa pẹ̀lú eyín ọ̀gá yín wa iyyakum wa muhdathati al-umur nítorí pé gbogbo àwọn àdádálẹ̀ ọ̀nà àánú ni rawahu abu dawud wa tirmidhi abu dawud àti tirmidhi nàgbà wa wa qala hadithun hasanun sahih ó sì sọ wípé ẹgbàwọ́ ọ̀rọ̀ tí ó dáa pọ̀ ni tó sì fẹsẹ̀ nílẹ̀ alhadithu taasi wal ishrun ẹgbàwọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kọkàndínlọ́gbọ̀n an mu'adh bin jabal radiyallahu anhu qala láti ọ̀dọ̀ mu'adh ọmọ jabal kọlọ́mọ kọ́bániyọ́nù sọ wípé qultu ya rasulallah mo wípé yẹrẹ ìránṣẹ́ ọlọ́run akhbirni bi amalin yudkhiluni aljanna sọ fún mi nípa aṣẹ́ kan tí ó gbé mi wọ àlìjánná wa yuba'iduni minan nar tí ó sì gbé mi jìnnà tèfètèfè sí iná qala laqad sa'alta 'an 'azim ó sọ wípé nǹkan ńlá ló béèrè fún yìí wa innahu la yasirun 'ala man yassarahu Allahu 'alayhi ṣùgbọ́n nǹkan tó rọrùn ni fẹ́nikẹ́ni tọ́lọ́run bá bá ṣe rọrùn fún ta'budu Allaha la máa ń sin ọlọ́run ọba kó o sì má wá ẹgbẹ́ kankan fún bó tilẹ̀ kó máa وتقيم الصلاة وتؤتي الزكاة máa gbẹ́rùn dúró kó sì máa yọ zaka wàtàsúmù ramadan wàtàhujjú lbẹ́yìt máa gba àwẹ̀ ramadan kó sì máa bẹ ilé ọlọ́run bá wò summa qal lẹ́yìn ìgbà náà ló wá sọ wípé ala adulluka ala abwabil khair ṣé kí n tọ́ka àwọn ẹlẹ́kùn dáadáa fún ọ as-sawmu junna àwẹ̀ gbígbà gàgà ni o was-sadaqatu tutfi'u al-khati'ata kama yutfi'u al-ma'u an-nar sàárà ṣíṣe a máa pa iná ẹ̀ṣẹ̀ gẹ́gẹ́ bí omi ṣe máa ń pa ọ̀rọ̀ iná wasalatu rajuli min jawfi al-layl àti ìrun tá a bá dìde kí lọ́gànjọ́ òru fún matala lẹ́gàn ló wá kà wípé tatajafa junubuhum anil madaji'i yad'una rabbahum khawfan wa tama'an wa mimma razaqnahum yunfiqun ẹgbẹ́ wọn a máa sá tẹ̀fẹ̀tẹ̀fẹ̀ kúrò níbi ibùsùn wọn tí wọ́n sì máa pe Ọlọ́run bá wọn lẹ́ni ń bẹ̀rù lẹ́ni sì ń lágbẹ́kẹ̀lé tí wọ́n sì ń ná nínú nǹkan tá a pèsè fún wọn فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين ẹ̀mí kankan ò mọ nǹkan tá a pa léṣe kalẹ̀ fún wa ní nǹkan tuntun ojú jaza'an bima kanu ya'malun ẹ̀san lélẹ̀ yìí ó jẹ́ fún àwọn iṣẹ́ tí wọ́n ṣe. thumma qala lẹ́yìn ìgbà tó tún wá sọ wípé ala ukhbiruka bi ra'sil amr wa amudihi wa dhirwati sanami òòjẹ́ tún fún ọ nírò nípa pàápàá ọ̀rọ̀ gangan àti òpó rẹ̀ àtògóńgó rẹ̀. qultu bala ya Rasulullah mo sọ wípé bẹ́ẹ̀ ni òjíṣẹ́ Ọlọ́run qala rasul amril islam ó sọ wípé pàápàá ọ̀rọ̀ gangan ní islam wa amuduhu salah òkò tó gbé dúró náà ní ìrun kíkí wa dhirwatu sanamihi jihad ògúngún rẹ̀ gangan òun náà sì ní aljihad thumma qala lẹ́yìn náà ló wá sọ wípé ala ukhbiruka bi milaki dhalika kulli ó wájẹ́ sọ fún ọ nípa òǹdè tó dé gbogbo rẹ̀ pátápátá qultu bala ya rasulullah sọ fún wípé bẹ́ẹ̀ ni ìrẹ́ ìránṣẹ́ ọlọ́run fa akhadha bi lisanihi wa qala ó bá di ahọ́n rẹ̀ mú ó sì sọ wípé kuffa anka hadha rí i wípé o so eléyìí mú dáadáa o sì kóró kuntu ya nabiyallah mo sọ wípé ìwọ ànábì ọlọ́run wa inna la mu'akhadhuna bima natakallamu bih ǹjẹ́ wọ́n á tún bá wa wí lórí nǹkan tá a bá sọ jáde lẹ́nu ni faqala thaqilatka ummuk mo sọ wípé kóró gbá lẹ́nu rẹ̀ wa hal nasa fi nari ala wujuhihim aw ala manakhirihim illa hasaidu alsinatihim ṣé nǹkan míì tún bẹ tí ó jẹ́ kí wọ́n máa wọ́ àwọn èèyàn lórí ojú wọn àti lórí parí ẹ̀kẹ́ wọn wọnú náà yàtọ̀ sí nǹkan tí wọ́n fi ahọ́n wọn kójọ bí. rawahu tirimidi tirimidi ló gbé ọ̀rọ̀ náà jáde wa qala hadithun hasanun sahih ó sì sọ wípé ẹgbẹ̀wọ́ ọ̀rọ̀ tó dáa pọ̀ tó fẹsẹ̀ nílẹ̀ ni. alhadithu salasun ẹgbẹ̀wọ́ ọ̀rọ̀ ọgbọ̀n عن أبي ثعلبة الخشني جرثوم بن ناشر رضي الله عنه التي ربى ثعلبة أرى خشن jùrùsùmọ̀ ọmọ náṣir kọ́lọ́mbà kó bá ní yọnu sí arọ́sùlélàyé sọlọ́lọ́hu aleyhi wa sallama kọ́l láti ọ̀dọ̀ ìránṣẹ́ ọlọ́ọ̀ba kíkẹ́ àti ọlọ́ọ̀ba kọ́ máa bá ọ sọ wípé iná lọ́ha farọ́dọ̀ farọ́ ìdọ̀fálà àtúbọ̀ yẹ ọ̀húhà dájúdájú ọlọ́ọ̀ba ṣe àwọn kankan ní ọ̀ranyàn ẹ̀yà àmọ́ wàhádà hududan fálà tàtàdúhà ó sì la àwọn ẹnu àlàkálẹ̀ ẹ̀ bẹ́ẹ̀ wàhárọ̀mà àṣìyá àfálà tàntàhìkúhà ó sì gbé àwọn ọgbà ìwọ̀ kan lẹ̀ ẹ má fa ọgbà rẹ̀ ya wàsákẹ́tà anáṣíyá arahmatan lakum ghayra nisyan ó sì dákẹ́ nípa àwọn àlámọ̀rí kan ìkẹ́ ló fi ṣe fún yín kó gbàgbé fala tabahasu anha ẹ̀yà má ṣe ń parí hadithun hasan ẹgbà wọ́ọ̀rọ̀ tó dáa pọ̀ ni rọwáhu darukutni wa ghayru darukutni عن أبي العباس سهل بن سعد الساعدي رضي الله عنه قال لا ترى بابا عباس سهل بن سعد على ساعد kí ọlọ́run bá kó bá ní yọ́nú sí i ó sọ wípé jaa rajulun ila an-nabi sallallahu alayhi wa sallam faqala arákùnrin kan wá sí ọ̀dọ̀ anabi kíkẹ́ àti ọlọ́run bá kọ́ máa bá ó sì sọ wípé ya rasulallah ìrẹ́ ìránṣẹ́ ọlọ́run dullani ala amalin idha amiltuhu ahabbanillahu wa ahabbaninnas. tọ́ka mi síṣẹ́ kan tó jẹ́ wípé tí n bá ti ń ṣe ọlọ́run bá nífẹ̀ẹ́ mi àwọn èèyàn náà sì nífẹ̀ẹ́ mi faqal wọ́n sọ fún wípé ishad fi dunya yuhibbaka allah rí ayé láyìísá ọlọ́run bá ó sì nífẹ̀ẹ́ rẹ̀ wazhad fi ma inda nnaasi yuhibbaka nnaas rí ti ń bẹ lọ́wọ́ àwọn èèyàn lárísá àwọn èèyàn náà ó sì nífẹ̀ẹ́ rẹ̀ hadithun hasan ẹgbà wọ́ọ̀rọ̀ tó dáa pọ̀ ni rawahu ibn majah wa ghayruhu bi asanida hasana ibn majah àti ẹni tó yàtọ̀ sí ni wọ́n gbé jáde pẹ̀lú àwọn okùn ẹgbà wá tó dáa pọ̀ alhadithu thani wa salasun ẹgbà wọ́ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì lé ní ọgbọ̀n عن أبي سعيد سعد بن مالك بن سنان الخدري رضي الله عنه lẹ́tọ̀dọ̀ baba Sa'id sáàdùn Malik Masinani ara Khudri kọ́lọ́ba kó bá ní yọnu sí i sọ wípé anna Rasulullahi sallallahu alayhi wa sallam qal ránṣẹ́ ọlọ́run bá kíkẹ́ àti ọlọ́run kó máa jẹ́ tiẹ̀ sọ wípé la darara wala dirar kò sáàyè fún ìfaranini kò sì sáàyè fún ìgbẹ̀san pẹ̀lú ìfaranini hadithun hasan ẹgbẹ̀wọ́ ọ̀rọ̀ tó dáa pọ̀ ni rawahu ibn Majah wàdàrùkútùní wa ghayruhuma musnadan ibn Majah àti dàrùkútùní àtàwọn tó yàtọ̀ sáwọn méjèèjì ni wọ́n gbé jáde pẹ̀lú okun rẹ̀ lọ́sọ́dọ̀ ànábì wọ̀rọ̀wáhù máàlìkùn fil muwatta máàlìkì náà sì gbé nínú muwatta عن عمرو بن يحيى عن أبيه عن النبي صلى الله عليه وسلم مرسلا láti ọ̀dọ̀ عمرو ما يحيى láti ọ̀dọ̀ bàbá rẹ̀ láti ọ̀dọ̀ ànábì kíkẹ́ àti ọlọ́lọ́mọ kó máa bá fa asqata aba sa'idin ó sì já bàbá sa'id kú mbẹ́ walahu turuqun yuqawwi ba'duha ba'da ó sì tún ní àwọn ojúpọ̀nà míì tó gbà wá tí apá kanu rẹ̀ ń rú agbá kejì lágbára. alhadisu salisu wasalasun ẹgbàwọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹtàlélọ́gbọ̀n an ibn abbas radiyallahu anhuma láti ọ̀rọ̀ ọmọ kí ọlọ́run kó bá ní yọjú sí bàbá àti ọmọ anna rasulallahi sallallahu alayhi wa sallam qala dájúdájú ìránṣẹ́ ọlọ́run kíkẹ́ àti ọlọ́run kó máa jẹ́ tiẹ̀ sọ wípé law yu'qa bi da'wahum tó bá jẹ́ wípé àpèmọ́ra la fi ń fún àwọn èèyàn ní nǹkan tó bá ti béèrè fún lada'a rijalun amwala qaumin wa dima'ahum àbára àwọn èèyàn tí wọ́n máa pe àpèmára dúkìá dúkìá àti ẹ̀jẹ̀ lómi lakinil bayyinatu ala al-mudda'i ṣùgbọ́n o ẹnikẹ́ni tó bá ti pàpèmára nǹkan ọ̀ràn yẹn ní kó mẹ́rin wá wal yaminu ala man ankara ẹni tá bá sì fẹ̀sùn kàn tó ní kó rí bẹ́ẹ̀ dandan ní kó hadithun hasan ẹgbà wọ́ọ̀rọ̀ tó dáa pọ̀ ni rawahu al-bayhaqiyu wa ghayruhu hakadha Bayhaqi àtàwọn ẹlòmíì tó yàtọ̀ sí gbé jáde báyìí wa ba'duhu fi sahihayn apákan bẹ́ẹ̀ sí bẹ́ẹ̀ nú àwọn tíra tó fẹsẹ̀ nílẹ̀ jùlọ méjèèjì. alhadith rabi'u wa thalathun ẹgbẹ̀wọ́ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrìnlélọ́gbọ̀n anabi Sa'id al-Khudri radiyallahu anhu láti rọ bàbá Sa'id al-Khudri kọ́lọ́ọ̀bà sí i قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ó sọ wípé mo gbọ́ tí ìránṣẹ́ ọlọ́run bá kíkẹ́ àti ọlọ́run kó máa jẹ́ tiẹ̀ tó sọ wípé man ra'a minkum munkaran falyughayyirhu biyadihi ẹnikẹ́ni nínú yín tó bá rí ìbàjẹ́ kó yá fi ọwọ́ rẹ̀ yí padà fa in lam bí ó bá ní kápá kó yá lo ahọ́n rẹ̀ fa in lam bí ó bá ní kápá kó yá lo ọkàn rẹ̀ wa dhalika ad'aful iman èyí ló sì lẹ́jù nínú gbàgbọ́ rawahu Muslim Muslim ní ó jáde alhadithu al-khamis wa thalathun ẹgbàwọ́ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹ́ẹ̀dógójì anabi hurayrata radiyallahu anhu qala láti ọ̀dọ̀ baba olólùgbò kékeré kọlọ́mọ kọ́ba ni yọ́nu ti sọ wípé ọ̀la rasulullahi sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́wọ́ bá kíkẹ́ àti ọlọ́wọ́ kó máa jẹ́ tiẹ̀ ó sọ wípé la tahasadu ẹ má ṣe kìí tara yín wala tanajashu ẹ má tira yín ti kùtì lọ́sẹ̀ ń tẹ́ ẹ̀fẹ́ ṣe wala tabaghadu ẹ má bínú ara yín wala tadabaru ẹ má dé tèmọ́ra yín wala yabi ba'dukum ala bay'i ba'd kẹ́ni kankan nu yín má ṣe kówó lé ntí ọmọ àyà rẹ̀ bá ti kówó lé wa kunu ibadallahi ikhwana ẹ̀yà àjọ jẹ́ ẹrúsìn ọlọ́run ọba ọmọ àyà lápapọ̀ almuslimu akhul muslim musulumi ọmọ àyà musulumi ṣe la yuzlimu kò gbọ́dọ̀ ṣàbòsí rẹ̀ wala yakhdulu kò gbọ́dọ̀ já wala yahtiru kò gbọ́dọ̀ jìn lẹ́sẹ̀ at-taqwa ìhà yín ni ìbẹ̀rù ọlọ́run bá wà wàyùsírò ìlà sọ́dẹ̀rìhì thalatha marrat ó sì tọ́ka sí igbá àyà rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta bihasbi mri'in mina sharri an yahqira akhahul muslim ó ti tó ní aburú fẹ́nìkan láti máa jẹun ọmọ àyà rẹ̀ lẹ́sẹ̀ kullu muslimi ala muslimi haramun damuhu wa maluhu wa irdu gbogbo mùsùlùmí pátápátá lè jẹ́ rẹ̀ àti dúkìá rẹ̀ àti àpọ́nlé rẹ̀ jẹ́ ìwọ̀ fún mùsùlùmí ọmọ àyà rẹ̀ alhadisu sadisu wa salasun ẹgbàwọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrìndínlógójì an abi hurayra radiyallahu anhu látọ̀dọ̀ bàbá olólùmbò kékeré kọlọ́mọkúbá ni yọnu sí àwọn nàbí sallallahu alayhi wa sallam qal láti ọ̀dọ̀ ànábì kíkẹ́ àti ọlọ́lọ́mọ kọ́ máa bá ọ sọ wípé man nafasa an mu'minin kurbatan min kurabi dunya ẹnikẹ́ni tó bá la mu'mini nínú ìfúnpinpin kan nínú àwọn ìfúnpinpin tilé ayé nafasa Allahu anhu kurbatan min kurabi yawmi al-qiyama ọlọ́run ọba ó sì la òun náà nínú ìfúnpinpin kanú àwọn ìfúnpin tí ń bẹ lọ́jọ́ ìdàlẹ̀ kìyàmà wa man yassara ala mu'sirin ẹ̀ ń bá dẹkùn fẹ́ni tí alayhi fi dunya wal akhirah ọlọ́run ọba ó sì dẹkùn náà láyé bí àti ní ọ̀làlẹ̀ kìyàmà wa man satara musliman ẹ̀ bo mùsùlùmí láṣìírí satarahu Allahu fi dunya wal akhirah ọlọ́run ọba ó sì bò ó àti ní ọjọ́ kẹyìn. wàlláhu fi àwùni làbẹ̀dì máa kẹ́hánà làbẹ̀dì fi àwùni àfi. ọlọ́run bá ó máa bẹ lẹ́ni tí ó máa ran ẹrúsìn rẹ̀ lọ́wọ́ níwọ̀nba àgbàtẹ́rúsìn rẹ̀ náà bá ń jẹ́ ẹni tí ń ran màyá rẹ̀ lọ́wọ́. ومن سلك طريقا يلتمس فيه علما ẹnikẹ́ni tó bá wá tọ ojú pọ̀nà kan tí ń wá ìmọ̀ láti ojú ọ̀nà náà سهل الله له به طريقا إلى الجنة ọlọ́run bá sì ṣe ojú pọ́nà náà nírọ̀rùn fún láti máa tọ̀ ọ́ bẹ́ẹ̀ tí ó fi jásàlì jẹ́nà wa majtama'a qawmun fi baytin min buyutillah àwọn àjọ èèyàn kan wà ní máa kóra àwọn jọ nínú ilé kan nínú àwọn ilé ọlọ́run bá yatluna kitaballah tí wọ́n ń ka tírà ọlọ́run bá wa yatadarasunahu baynahum tí wọ́n sì jọ ń dára wọn lẹ́kọ̀ọ́ pẹ̀lú rẹ̀ láàrin ara wọn illa nazalat alayhimus sakinah àyàfi kí ìfàyàbalẹ̀ kó sọ̀kalẹ̀ ní wọn lórí wa ghashiyatuhumur rahmah kí ìkẹ́ ọlọ́mọba kó sì bù wọn dárú wa haffatuhumul malaika káwọn màláíkà kásìrọ̀ kiri ká wọn wa dhakarahumullahu fi man indah kọ́lọ́mọba kó sì máa ṣèrántí àwọn náà ní àárín àwọn tó ń bẹ lọ́dọ̀ rẹ̀ wa man baqa bihi amalu ẹnikẹ́ni tí iṣẹ́ rẹ̀ bá wá kó ìfàsẹ́yìn bá lam yusri' bihi nasabu ìran rẹ̀ alhadithu sabi'u wa salasun ẹgbẹ̀wọ́rọ̀ ẹlẹ́ẹ̀kẹtàdínlógójì an ibn abbas radiyallahu anhuma láti ọ̀dọ̀ ọmọ abbas kọlọmba kọba ni yọnusi bàbá àti ọmọ an rasulillahi sallallahu alayhi wa sallam láti ọ̀dọ̀ ìránṣẹ́ ọlọ́wọ́n bá kíkẹ́ àti ọlọ́wọ́n kọ́ máa bá fima yarwi an rabbihi tabaraka wa ta'ala lára àwọn nǹkan tó gbà wá láti ọ̀dọ̀ olúwa rẹ̀ ọba tí òpin dáadáa bẹ lọ́dọ̀ rẹ̀ ọba tó ga jùlọ ọ̀l ó wípé inna Allaha kataba al-hasanati was-sayyi'at dájúdájú ọlọ́ọ̀bá ti pè gbogbo ẹ̀san iṣẹ́ rere àti ẹ̀san iṣẹ́ ẹbú lẹ́yìn ìgbà náà wá ṣe ìfọ̀síwẹ́wẹ́ rẹ̀ faman hamma bi hasanatin falam ya'malha ẹnikẹ́ni tó bá gbèrò àti ṣiṣẹ́ rere ṣùgbọ́n tí ò padà ṣe katabaha Allahu indahu hasanatan kamila ọlọ́ọ̀bá sì kọ́ pamọ́ rẹ̀ ní déédéé iṣẹ́ rere odidi kan wa in hamma biha fa'amilaha tó bá gbèrò àti ṣe tó sì padà ṣe katabaha Allahu indahu ashra hasanatin ila sab'imi'ati da'f ọlọ́run bá sì kọ́ ní iṣẹ́ rẹ̀ mẹ́wàá lọ sí iṣẹ́ rẹ̀ ọgọ́rùn-ún méje ila ad'afin kathira lọ sí àdìgbèlé tó tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ wa in hamma bi sayyi'atin falam ya'malha tó bá gbèrò àti ṣiṣẹ́ láàbí tí ó sì padà ṣe katabaha Allahu indahu hasanatan kamila ọlọ́run bá sì kọ́ pamọ́ lọ́dọ̀ rẹ̀ ní iṣẹ́ rẹ̀ odidi kan wa in hamma biha fa amilaha tó bá gbé èrò rẹ̀ tó sì padà ṣe katabaha Allahu sayyi'atan wahida ọlọ́run bá sì kọ fún ní iṣẹ́ láabi burú kan rawahu al-bukhari wa muslim fi sahihayhima bi hadhihi al-huruf bukhari àti muslim gbé e jáde nínú àwọn tíra tó fẹsẹ̀ rẹ̀ lẹ́jù lọ méjèèjì wọn pẹ̀lú àwọn aráàfin wọ̀nyí. alhadithu thamin wa thalathun ẹgbàwọ́ ẹlẹ́ẹ̀kejìdínlógójì anabi hurayrata radiyallahu anhu qala láti ọ̀dọ̀ bàbá olólùgbò kékeré kọ́mọ̀bà kúbà ní yọnu sí ó sọ wípé ọ̀la rasulullahi sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́run bá kíkẹ́ àti ọlọ́run bá kó máa bá ó sọ wípé inna allaha ta'ala qala dájúdájú ọlọ́run bá tó ga jù lọ sọ wípé man aada li waliyan faqad adantuhu bil harb ẹnikẹ́ni tó bá mú ààyò mi lọ́ta dájúdájú mo ti kéde ogun pẹ̀lú kò wá sí nǹkan kan tí ẹrú sìn mi fi lè súnmọ́ mi pẹ́kípẹ́kí gẹ́gẹ́ bí ó ṣe máa súnmọ́ mi pẹ̀lú àwọn pẹ̀lú ṣíṣe àwọn nǹkan tí mo ṣe lọ́rùn àyàn lé lórí. wa ma yazalu abdi yataqarrabu ilayya bin nawafil hatta uhibba ẹrú sìn mi wà níyẹ kò ní gbòlẹ́ tí ó máa súnmọ́ mi pẹ̀lú àwọn aṣẹ́ àṣegbọ́ rẹ títí tí n fi nífẹ̀ẹ́ màá di ìgbọ́ràn rẹ̀ tí fi ń gbọ́ràn wàbásọ́rọ̀hù lẹ́dí yúbẹ̀sẹ̀rù bí àti ríran rẹ̀ ti fi ń ríran wàyẹ́dẹ̀hù lẹ́tí yẹ́bẹ̀ píṣù bí ha àti ọwọ́ rẹ̀ ti fi ń gbà nǹkan mú wàríjìlẹ̀hù lẹ́tí yẹ́mṣì bí ha àti ẹsẹ̀ rẹ̀ ti fi ń rìn wàlà ìnsa alani ilà ọ̀ọ̀kìyànnà bó bá sì bí mi léèrè fún kankan máa sì fún wàlà ìnista àádani ilà ọ̀ọ̀yìnlẹ́nà bó bá sì sádi mí máa sì ṣọ́ rawahu al-bukhari bukhari ló gbé ọ̀rọ̀ náà jáde alhadithu tasi ọ̀wọ̀ salasun ẹgbàwọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kọkànlélógójì an ibn abbas radiyallahu anhuma láti ọ̀dọ̀ ọmọ abbas kọ́lọ́ba kọ́ba ní oníṣẹ́ bàbá àti ọmọ anna rasulallahi sallallahu alayhi wa sallam qal dájúdájú ìránṣẹ́ ọlọ́wọ́ bá kíkẹ́ àti ọlọ́wọ́ bá kọ́ máa jẹ́ tiẹ̀ sọ wípé inna allaha tajawaza li an ummati la khata'a wan dájúdájú ọlọ́wọ́ ti ṣàmójú kúrò fún mi lórí àwọn ìjọ mi àṣìṣe àti gbàgbé wa mastukrihu alayhi àti nǹkan tó bá jẹ wọ́n nípa ṣe hadithun hasan ẹgbẹ̀wọ́ ọ̀rọ̀ tó dáa pọ̀ ni rawahu ibn majah wal bayhaqi wa ghayruhuma ibn majah bayhaqi àtàwọn tó yàtọ̀ sáwọn méjèèjì náà gbà wá alhadithul arba'un ẹgbẹ̀wọ́ ọ̀rọ̀ ogójì an ibn umar radiyallahu anhuma qala láti ọ̀dọ̀ ọmọ umar kọ́lọ́mbà kó yọnu sí bàbá àti ọmọ ó sọ wípé أخذ رسول الله صلى الله عليه وسلم بمنكبي فقال ìránṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àti ọlọ́lọ́ba kó máa bá gbá èjìká mi mú sí sọ wípé kun fi dunya ka annaka gharib máa sẹ̀mí lé ayé àfi bí wàá tó jẹ́ wípé àjòjì ni ọ́ awa abiru sabil àbí ẹni tí ń rí kọjá wa kana ibn Umar yaqul ọmọ Umaru a sì máa sọ wípé idha amsayta fala tantazir as-sabah gbogbo àtúgbà tó o bá ti ń di ìrọ̀lẹ́ má máa retí ìdájí mọ́ wa idha asbahta fala tantazir al-masa bó bá sì ti ń jí lówùúrọ̀ má máa retí pé ó dìrọ̀lẹ́ máa múnú àlàáfíà rẹ kọ́ ọ máa fi dí àsìkò tó bá ń ṣàárẹ̀ wa min hayatika li mautik kó sì máa mú nínú ìgbà tó ń ṣẹ̀mí kó fi dí ààyè ìgbà tí ò bá ṣẹ̀mí mọ́ rawahu al-bukhari bukhari ló gbé ọ̀rọ̀ náà jáde al-hadithu al-hadi ẹgbẹ̀wọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kọkànlélógójì عن أبي محمد عبد الله بن عمرو بن العاص رضي الله عنهما قال لا تربى محمد عبد الله يوم عمرو وما عاص قال وقبل كي بات يوم وصويبي قال رسول الله صلى الله عليه وسلم أما شاء الله بكيكي أتي الله الله بكم أبا صويبي لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به ìgbàgbọ́ kankan nu yóò tí pé pérépéré àyàfi tó bá tó ń fi in tó ń wù lọ́kàn tẹ̀lé nǹkan tí mò ń wá حديث صحيح، ẹgbàwọ́ ọ̀rọ̀ tó fẹsẹ̀ nílẹ̀ ni rubuinahu fi kitabil hujjati bi isnadin sahih wọ́n gbé e jáde wá fún wa nínú tíra hujja pẹ̀lú okùn ẹgbàwá tó fẹsẹ̀ nílẹ̀ alhadithu sani wal arba'un ẹgbàwọ́ ọ̀rọ̀ kejìlélógójì an anas radiyallahu anhu qala látọ̀dọ̀ anas kọ́lọ̀ bàkúbà ni yọnu sí yóò sọ wípé sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul mo gbọ́ tí ìránṣẹ́ ọlọ́run bá kíkẹ́ àti ọlọ́run bá kọ́ máa bá tó sọ wípé qala Allahu ta'ala ọlọ́run bá tó ga ó sọ wípé ya ibna adam èrè ọmọ adam innaka ma da'awtani wa rajawtani wa ghafartu laka ala ma kana minka wala ubad dájúdájú ìgbàkigbà tó bá sì ń pè mí tó sì ń lágbèkẹ̀lé lọ́dọ̀ mi èyí máa foríjì ọ́ lórí gbogbo tó o bá rí kọ́ ọ máa ṣe èyí sì ní bìkítà ya ibna adam ìwọ ọmọ adam law balagat dhunubuka ànáàna sẹ́mà bí àwọn ẹ̀ṣẹ̀ tó ń dábàá pọ̀pọ̀pọ̀ tó kún sámà tó mọ̀sítàwọ̀fárta ní ọ̀fártulẹ̀ lẹ́yìn ìgbà náà tó wá tọrọ àforíjì lọ́dọ̀ mi èyí sì foríjì ọ̀ ìyábìnà Adam èrè ọmọ Adam innaka law ataitani bi qurabil ardi khataya tó bá sáré wá bá mi lẹ́yìn tí ẹ̀ṣẹ̀ tó pọ̀ tó nǹkan tó kún wórí ayé pátápátá thumma laqitani la tushriku bi shay'a ṣùgbọ́n tó wá jẹ́ ń pọ̀ pàdé mi lẹ́ni tí ò ṣẹbọ sí mi ọlọ́run ọba rẹ làtẹ́ ìtukà bí kọ̀rọ̀ bí hámà fẹ̀rọ̀ èmi náà sì pàdé rẹ pẹ̀lú òdiwọ̀n àforíjì tó kún orí ilẹ̀ fọ́fọ́ rọ̀wáhù tírímìdì tírímìdì ló gbé e jáde wọ́kọ́lá hadithun hasan tó ó sọ wípé ẹgbàwọ́ ọ̀rọ̀ tó dáa pọ̀ ni alhadithu thalithu wal arba'un ẹgbàwọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹtàlélógójì an ibn abbas radiyallahu anhuma qala ọmọ abbas kọ́lọ́ba akẹ́bàbá àti ọmọ sọ wípé ọlọ rasulullahi sallallahu alayhi wa sallam ìránṣẹ́ ọlọ́wọ́ bá kíkẹ́ àti ọlọ́wọ́ bá kọ́ máa bá ó sọ wípé alḥiqul farā'iḍ bi ahliha ẹ fi àwọn ìpín ọ̀ranyàn nínú ogún fún àwọn tá a pín wọn fún fama abaqatil farā'iḍu fali awla rajulin dhakar nǹkan kí nǹkan tí àwọn ìpín ọ̀ranyàn bá jẹ sẹ́kù ẹ fi fún ọkùnrin tó bá súnmẹ́ni tó kú jùlọ kharrajahu al-Bukhari wa Muslim. Bukhari àti Muslim ni wọ́n gbé ọ̀rọ̀ náà jáde alhadith rabi'u wal arba'un ẹgbàwọ́ ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹrìnlélógójì an aisha radiyallahu anha láti ọ̀dọ̀ aisha kọlọ́mbà kó bá ní yọ́nú sí an nabi sallallahu alayhi wa sallam qal láti ọ̀dọ̀ annabi kíkẹ́ àti ọlọ́lọ́mbà kó máa bá ó sọ wípé ar-rada'atu tuharrimu ma tuharrimu al-wilada fífúnni lọ́mú a máa sọ́dẹ̀ èèwọ̀ irú nǹkan tí bíbí ní sọ́dẹ̀ èèwọ̀ kharrajahu al-bukhari wa muslim bukhari àti muslim ni wọ́n gbé ọ̀rọ̀ náà jáde alhadithu al-khamis wal arba'un ẹgbàwọ́rọ̀ ẹlẹ́ẹ̀karùnlélógójì an jabir bin abdullahi radiyallahu anhuma láti ọ̀dọ̀ jabir bin abdullahi kọlọ́ba kọba ní kẹ́wàá bá àti ọmọ annahu sami'a rasulallahi sallallahu alayhi wa sallam amal fathi wa huwa bi makkata yaqul dájúdájú ó gbọ́ tí ìránṣẹ́ ọlọ́run bá kíkẹ́ àti ọlọ́run bá kó máa jẹ́ tiẹ̀ tó ń sọ ní ọdún ṣíṣí ìlú mẹ́kà nílùú mẹ́kà tó ń sọ wípé inna allaha wa rasulahu wa harrama bay'a al-khamr dájúdájú ọlọ́run bá àti ìránṣẹ́ rẹ̀ tí í ṣe títa ọtí léèwọ̀ wal-maytati wal-khinziri wal-asnam àti títa òkú mbete ẹran àti ẹlẹ́dẹ̀ àti òòṣà faqila ya rasulallah wọ́n bá sọ fún wípé ìrẹ́ ìránṣẹ́ ọlọ́run ara'ayta shuhuma al-mayta kí lórí sí ọ̀rá ẹran òkú mbete fa innahu yutla biha sufun wọ́n a máa ń fi ń ra àwọn ọkọ̀ ojú omi lára wa yudhanu biha aljulud wọ́n sì máa fi ṣèpara yustasbihu biha annas àwọn èèyàn a sì máa fi ta àtùpà nínú ilé wọn qala huwa haram wọ́n sọ wípé rárá o èèwọ̀ náà ni thumma qala rasulullahi sallallahu alayhi wa sallam inda dhalik lẹ́yìn ìgbà náà ìránṣẹ́ ọlọ́run ọba kíkẹ́ àti ọlọ́run ọba máa jẹ́ tiẹ̀ wá sọ nígbà tá a sọ̀rọ̀ ìtàn wípé ọ̀dọ́lọ́lọ́hùn yahud kọ́lọ́ ọba ó gbógun ti àwọn yahudi inna allaha harrama alayhim shuhum dájúdájú ọlọ́run bá ṣe ọ̀rá léèwọ̀ fún wọn fa ajmaluhu náà bá pa á láró súnmọ́ bá ọ̀hún lẹ́yìn ìgbà náà náà wá tà fa akalu samana wọ́n sì ń jẹ èrè tàrí látara rẹ̀ kharrajahu bukhari wa muslim bukhari àti muslim ló gbé ọ̀rọ̀ náà jáde alhadithu sadis wal arba'un ẹlẹ́ẹ̀kẹrìndínláàdọ́ta ọ̀nà abi burdata ọ̀nà abi yìí. Abi Musa al-Ash'ari radiyallahu anhu láti ọ̀dọ̀ bàbá Burda láti ọ̀dọ̀ bàbá rẹ̀ tí í ṣe bàbá Musa al-Ash'ari anna nabiyya sallallahu alayhi wa sallam ba'athahu ila Yemen anabi kíkẹ́ àti ọlọ́lọ́mọ kó máa bá gbé dìde lọ sí ìlú Yemen fasa'alahu an ashribatin tusna'u biha wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ nípa àwọn nǹkan mímu tí wọ́n ń ṣe níbẹ̀ faqal wọ́n sọ wípé wa ma hiya kí làwọn nǹkan náà qala al-bit'u wal-mizru wọ́n sọ wípé alibitiru àti alimiziru ni faqila li abi burda wọ́n sọ fún baba burda wípé wọ́n ma alibitiru kí ni nǹkan tí ń jẹ́ alibitiru qala nabiru lásìl wọ́n sọ wípé ẹ̀rẹ́ oyin ni walimiziru nabiru sha'ir àti wípé miziru òun náà ni ẹ̀rẹ́ jẹ́rú faqala kullu muskirin haram wọ́n sọ wípé gbogbo ti bá ń hún rírà èèwọ̀ ni kharrajahu al Bukhari ló gbé ọ̀rọ̀ náà jáde. alhadithu sabi wal arba'un ẹgbàwọ́ ọ̀rọ̀ lẹ́ẹ̀kẹtàdínní àádọ́ta anil miqdam bin maadi kerba radiyallahu anhu qol láti ọ̀dọ̀ miqdam ọmọ maadi kerba kọ́lọ́mà kọ́ba ni yọnu sí ó sọ wípé sami'tu rasulallah sallallahu alayhi wa sallam yaqul gbogbo tí yìí àṣẹ ọlọ́wọ́ bá kíkẹ́ àti ọlọ́wọ́ bá kọ́ máa bá a tó sọ wípé ma mala min batnin ọmọ ádámù ọ̀rọ̀ àpò kankan rí láíláí tó burú tó ikùn rẹ̀ bi hasbi ibn ádámù akalatun yuqimna sulba ó ti tó fún ọmọ ádámù àwọn òkèlè mélòó kan tí ó gbé ẹ̀yìn rẹ̀ dúró fa in kana la mahala tó bá jẹ́ wípé kò rọ́gbọ́dá sí àfi kó jẹ jù bẹ́ẹ̀ lọ fasulusun li ta'ami ìdá kan nu mẹ́ta kó máa jẹ́ fún oúnjẹ rẹ̀ wasulusun li sharabi ìdá kan nu mẹ́ta kó máa jẹ́ fún nǹkan mímu rẹ̀ wasulusun li nafasi ìdákanu mẹ́ta kó sì máa jẹ́ fún èémí rẹ̀ rawahul imaamu ahmed wa tirimidi wa nasa'i imaamu ahmed ló gbé e jáde àti tirimidi àti nasa'i wa ibn majah àti ibn majah wa qala tirimidi yu hadithun hasan tirimidi sì sọ wípé hadithu tó dáa kọ́ ni alhadithu thamin wal arba'un ẹgbàwọ́rọ̀ ẹlẹ́ẹ̀kejìdínláàdọ́ta an abdullahi bin amr radiyallahu anhuma láti ọ̀dọ̀ abdullahi ọmọ amr kọlọmba kó bá ní kẹ́ bàbá àti ọmọ àwọn nabi sallallahu alayhi wa sallam qala láti ọ̀dọ̀ anabi kíkẹ́ àti ọlọ́mọ kọ́ máa bá a sọ wípé arba'un man kunna fihi kana munafiqan nǹkan mẹ́rin kan bẹ tó jẹ́ wípé ẹnikẹ́ni tó bá ti ṣarajọ sí lára ó di munafiki wa in kanat khoslatun minhunna fihi tí kan mẹ́rẹ̀ ẹni bá sì ń bẹ lára rẹ̀ kanat fihi khoslatun minan nifaqi hatta yada'aha gẹ́gẹ́ kan nù ìsọ̀bẹ́sẹ̀lú sì ń bẹ lára rẹ̀ nu títí tí ó fi gbé jù lẹ̀ man idha hadatha kadhaba ẹnikẹ́ni tó jẹ́ wípé ìgbàkigbà tó bá ti lè sọ̀rọ̀ yóò parọ́ wa idha wa'ada ìgbàkigbà tó bá ti sàdéhùn yóò yẹ wa idha khasama ìgbàkigbà tó bá ti bá ní jiyàn ni ó kọjá yìí wa idha ahada ìgbàkigbà tó bá sì ti bá ní ládéhùn ni ó dalẹ̀ kharrajahu Bukhari wa Muslim Bukhari àti Muslim ló gbé ọ̀rọ̀ náà jáde alhadithu tasi wal arba'un ẹgbẹ̀wọ́ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kọkàdínní àádọ́ta an umar bin al-khattab radiyallahu anhu láti ọ̀dọ̀ umar wa ma khattab kọ́lọ̀ bá kó bá níyanu sí an nabi sallallahu alayhi wa sallam qal láti ọ̀dọ̀ anabi kíkẹ́ àti ọ̀là lọ́mọ kọ́ máa bá a sọ wípé law annakum tawakkaluna ala allahi haqqa tawakkuli tó bá lọ jẹ́ wípé ẹni gbára lọ́lọ́wọ́n bá ní ni larazaqakum kama yarzuqu at-tayra kò bá máa pèsè fún yín gẹ́gẹ́ bó ṣe máa ń pèsè fẹ́ yẹ ni. tawudu khimasan aya jáde láfẹ̀mọ́júmọ́ lẹ́ni ebi ń pa wataruhu bitana yóò sì padà wọlé nírọ̀lẹ́ lẹ́nu tó ti yú bámú. rawahul imaamu ahmadu wa tirmidhi wa nasa'i wa ibn majah wa ibn hibban fi sahihi imaamu ahmad àti tirmidhi àti nasa'i àti ibn majah nagbe jáde àti ibn hibban nínú tírà tó fẹsẹ̀ nílẹ̀ rẹ̀ wala hakimu bákan náà hakimu gbé jáde wàkọ́lá tìrìmìdíyù hasanun sahih tìrìmìdí ti sọ wípé ẹgbàá tó dáa pọ̀ tó fẹsẹ̀ nílẹ̀ ni. alhadisu khamsun ẹgbàá ọ̀rọ̀ àádọ́ta anabdullahi ibn busiri na radiyallahu anhu qala láti ọ̀dọ̀ abdullahi ọmọ busir kọlọba kọba níyanu sí ó sọ wípé atan nabiyya sallallahu alayhi wa sallam rajulun ọkùnrin kan dé wá bá anabi kíkẹ́ àti ọlọ́lọ́ba bá a faqala ya rasulallah wọ́n sọ wípé ìrẹ́ ránṣẹ́ ọlọ́run ọba inna shara'i' al-islam qad kathurat alayna dájúdájú àwọn òfin islam ti wọ̀ wá lọ́rùn fababun natamassaku bihi jami' ọ̀ wá fún wa lẹ́nu ilẹ̀kùn kan tá a gbà mú dáadáa tó sì ti kó gbogbo ẹ̀ sínú. hall ló bá sọ wípé la yazalu lisanuka ratban min dhikrillahi azza mọ́mọ́ ahmed gbé ọ̀rọ̀ ẹ̀ jáde pẹ̀lú àwọn gbólóhùn ìwọ̀n ìgẹ́lẹ́ tammat bihamdillah èyí náà ni òkè tíra náà pẹ̀lú ọpẹ́ fún ọlọ́run ọba